lọ́mọ àwọn ẹ̀fún wọn mọ̀ ẹni ìgbà tó bá ti dé sírù rẹ wà kọ́lọ́mọ́sán sọ́ni kọ̀ọ̀kan wọn bẹ̀ ó dúró táwọn àfáà ni pé èṣù ti wọlé o sírù tààtú ni zawad kéèyàn má fẹ́ẹ́ fẹ́yàwó forty five years fifty five years àbí wọn fẹ́ ṣe masters wọn fẹ́ ṣe doctorate lẹ́yìn ìgbà yẹn wọn wà lọ́dún mẹ́ta extra wọn fi wáṣẹ́ wọn gba lọ́dún mẹ́ta lẹ́yìn ìgbà tó bá tó sixty two wọn ṣe wà mari ẹ̀ tètè ṣàdúrà nǹkan kan ti ṣe kí ni ó súnmọ́ kíkọ́ ti rọ́ọ̀lù ẹ̀yọ́ máa yára nílẹ̀ sí wa sílùú kùmọ́ọ̀lù kéèyàn ọmọ máa lọ bí iṣẹ́ kọ́ máa sọ̀rọ̀ ojú wọn ní báwa gba chẹ́ẹ̀kì lágọ́ mẹ́sàn-án yóò sì tẹ́gbẹ́ẹ̀dì lágọ́ mẹ́jọ àbọ̀ yóò bá tó sùn padà wọ́n bá ní wọ́n ti gbé sẹ́yìn bẹ́ẹ̀ lómi sílùú dùnú sílùú kéèyàn yá wèrè kọ́ máa ní káàkiri kọ́ máa máa ti ń lọ mọ́ gbogbo ẹ̀ pátápátá àdúrà lóògùn rẹ̀ ọ̀ máa ṣe dúkìá fúnra rẹ̀ ojoojúmọ́ àdìkárò sọ̀rọ̀ àwọn màsà ọ̀ máa ń kà á tó bá rí i pé kọ̀ọ̀ká dáadáa ó lè bá wọn fún dúkìá wọ́n gbọ́ wọn lé lórí wọ́n ka àwọn dúkìá àwọn ayé ọlọ́wọ́n ba tàbí sínú tíra rẹ̀ àwọn ayé ọlọ́wọ́n ba tọ́wà nù àdìsá nẹ́bì iná lọ́wọ́ nbí àwọn àfáàní fún ní dòkó tó láwọn ní afẹ́ kí wọ́n máa fi kíní yìí wú àwọn èèyàn sàn kí wọ́n da àwọn adọ́gbá kọ́wá kú ọlọ́wọ́ bá wọn nìkan tí wọ́n máa fi ṣe wòsàn bẹ́ẹ̀ bá ka lérí èèyàn gbogbo tí máa mi lára rẹ̀ yóò kó mẹ́ jìbìrì ọwọ́ bá dẹ́gbà Muhammad nígbà tí ara ní anabi ó ní bisimilah yàrá kì í ka ìrí anabi ìyí ka rúkìá fún báyìí ní kulli shay'in yu'dhika níbi gbogbo tí òyìn ọ̀la kọ́ máa kú lára rẹ̀ wa min sharri kulli nafsin aw ayni hasidin Allahu yashfika gbogbo aburú ojú tí wo ni ẹ̀mí burúkú ọlọ́run fún ọ ní wòsàn bẹ́ẹ̀ bísímìlá àríkíkà àní pẹ̀lú orúkọ ọlọ́run bá ibi ìṣerúkọ ẹ̀fọn anábìsí ní àlàáfíà ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹni bá wá ń ṣe àwọn ògùn tá a wí nínú Islam tá a bá gba amúkẹ́ ni wọ́n ní àṣẹ fún jama hadu haduhu dọ́rìbùwù bí sẹ́f nínú ẹ̀sìn Islam wọn ni kẹ́ gé lérí ni ẹ̀ mú jáde kẹ́sì mú lọ ní ẹjọ́ Islam lábẹ́ ṣẹ̀dá Islam ha ẹni tí ń fọ́ni lórí àtẹnitọ́ yà yẹn wẹ̀rẹ̀ kí ni àtẹlẹ́ àwọn méjèèjì ẹni tó pààyàn pẹ̀lú ìbọn àtẹni tó pààyàn pẹ̀lú ìbá pẹ̀lú ògùn kí ni àtẹlẹ́ àwọn méjèèjì bí wọ́n bá ká gbogbo táwọn afáwọn ńlẹ̀ yìí kí wọ́n fi ń sàfáwọn tí wọ́n bá ká àwọn yẹn lọ́wọ́ mọ́kà kò ní í sọ ayé náà tí ó pé àwọn la oyún mọ́ kọ́fà yẹlẹ fẹ́ lónìí fi ń ṣe fáàrí ìyẹn gan ní Saudi Arabia ní Mẹ́kà tí wọ́n ka wọn lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n lè gérí èyí nítorí àìmọ ọkọ àtìyàwó tí wọ́n ti sàṣìṣà wọn náà ti para wọn dà àmọ́yàwó tó ti kán lómi àmọ́yàwó tó ti kán kànga àmọ́yàwó tó ti dágbére fún bí wọn tí wọ́n jẹ́ ìyàfẹ́ láyé má látara ìyálé àtìyàwó tí wọ́n sàgbèsúra wọn ẹni tí ń sẹ́yìn nìṣó ẹgbẹ́ rẹ̀ yàrá hàn sọ̀ ó wà nínú ilé rẹ̀ ọmọ ọ̀dọ́ rẹ̀ obìnrin ó sì bẹ̀rẹ̀ sí í ṣe sùúrù sí i ní sì ń san kan sí ìyá ìyàwó abá níbi tí ń lọ pọ̀ títí ń porúkọ rẹ̀ wọ́n sì fà á jáde fàkọ́tà lóha wọ́n sì yọ orí rẹ̀ kúrò lọ́rùn rẹ̀ ẹ̀rù pọ́fẹ́ ni ẹ máa sọ fún àwọn ọlọ́pẹ iṣẹ́ táwọn ń ṣe jẹun yẹn iṣẹ́ kí náà ṣe jẹun àgbóba mẹ́lẹ̀ àgbórí fífọ́ mẹ́lẹ̀ ọ̀ máa kí báwọn èèyàn kọ́ máa jẹun ayọ̀ ẹ̀yọ́ alifáàil wọlé ìlànà ilé ìkìlá ọmọ mushrik ẹni tó ń ṣe àtẹni tó lè bá wọn pípẹ́ bá ń ṣe àwọn méjèèjì ẹlẹ́bọ ni wọ́n o láyé ní aṣọ àkìtà láyé àbátọ́ ní amalu bẹ́ẹ̀ bá ń ṣe kan náà kálẹ̀ yìí wọ́n ní gbogbo ọ̀rọ̀ rẹ̀ bàjẹ́ àwọ̀ rẹ̀ bàjẹ́ gbogbo sẹ́rẹ̀ rẹ̀ bàjẹ́ o ànábì níbi wà ọlọ́run níbi wà nábì tó o bá ṣẹbọ gbogbo sẹ́rẹ̀ ló bàjẹ́ pátápátá o alwajib alayna èmi àtẹ̀yìn ọ̀rọ̀ àyàn lérí wa àtàwọn táwọn wo fídíò yìí táwọn wo ọ̀ràn yẹn lérí wa òun ni pé ká lè bá àwọn ìmáàmù mọ́sálásí kó wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yìí fáwọn yẹn jáde kálẹ̀ lè bá àwọn bàbá wa àti ìyá wa tí wọ́n ti kó sílẹ̀ wípé aa ah, eléyìí ló o eléyìí ò dá o àbẹ̀ tí máa ń jẹ́ ìgbò tí fún múlò wọn káàkiri zaitun abatu sọ̀dá zaitun zaitun ẹ oyin gbogbo àwọn nǹkan wòsàn egbò ilé egbò ta ewé agbóhun tí máa mú àrùn kò la eléyìí àmẹ́ni bá ń sa àwọn ìta àkàlẹ́ kan yẹn yóò lọ lè wọ náà ni ọlọ́run nígbà ọ̀run rẹ̀ ata ibomi na dami kama la dambala téèyàn bá fi túbà tí o bá ṣe má láti sinú ọlọ́run sàforí jìn fún ọlọ́run sì ní bí sinamá kòlíyà ìbáàdí yàlẹ́dì náà sọ̀rọ̀ fún àlá àwọn fúnṣin gbogbo èyí tẹ́ ti lẹ́lẹ́ ológun gbogbo èyí tẹ́ ti fọwọ́ ara yín tẹ́ fi kí ọrùn ara yín bọ́nu sọ̀rọ̀ gbogbo èyí tẹ́ ti dì nǹkan tẹ́ bá lọ lè wú kó tẹ́ lọ lè rẹ kó ọlọ́run bá ní látàkùnà tó ń mi rámẹ́tìlá ẹ má jáka nínú àánú ọlọ́run ìndọ́lọ àyẹ̀dùfínì dùnú bàjẹ́ mi a ọlọ́run bá wà yìí kò sí ẹ̀ṣẹ̀ tẹ̀yẹsẹ̀ tọ́ba ti túbá tọ́lọ́run ní fìdíjìyàn innahu huwal ghafurur rahim ọlọ́run bá yìlọ́ba aláforíjì ọ̀bọ oníkẹ́ ọlọ́mọsà kẹ́ ẹnì kọ̀ọ̀kan wà ọlọ́mọsà kẹ́ ẹnì kọ̀ọ̀kan wà èyí tá a ti ṣe lásìkò àyèmà kọ́lá mọ́tà fèrèjì wa èyí tí à ń ṣe lọ́wọ́ kọ́lá jáde tubakun mẹ́ kọ́lá fàlà láàfíà tẹ̀mí kọ́lá fàlà láàfíà tara wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu.